kí wọn wọn máa support bàbá. rọrọrọ àṣe ṣọ́ọ̀ṣì lórí tá à ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń ṣe àti hmm. pásítọ̀ ni àti àfa àwọn àlùfáà wa gan diṣẹ́ fún wa a nílò àti káwọn bàbá Adébóyè kí n tẹ̀mí pẹ̀lú àwọn yòó bàbá Adébóyè ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ẹ wo iye èrò tí ń bẹ ní ṣọ́ọ̀ṣì bàbá Adébóyè hmm. ṣé wọ́n kọ́ sọ̀rọ̀ fún wọn pé kí yú gbogbo ọlọ́jọ́ Yorùbá hmm. a nílò àti kí wọn Ọlọ́run ọba tó bá ṣe tẹ́ fúnra rẹ̀ ní ọmọ béèrè lọ́wọ́ gbogbo ọ̀tá pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹni tí ń bínú yorùbá tó ní yorùbá ò ní délẹ̀ lérí wọn ọlọ́run bó ṣe ń pọ wọn ni kọ́ ọmọ pàyàwó kọ́ fámìlì wọn gbogbo ẹni bọ́dì tó bá ní yorùbá tí ọba ti support yorùbá ní sẹ gbogbo àwọn tó lágbára lọ́wọ́ gbogbo àti pásítọ̀ ni gbogbo wọn tó bá ní agbára lọ́wọ́ tó bá sì lérò source tí wọn support yorùbá ní sẹ wọn ọlọ́run ọlọ́run tí ń bẹ lórí ilẹ̀ tí wọ́n dìde rí bí àṣẹ ń jẹ wá tí wọ́n rí pé àwọn Fúlàní jí wa gbé wọ́n ń gba ransom wọ́n ń dà wá láàmú tí wọ́n sọ̀pọ́ọ̀tì wa bó ṣe ń pọmọ oníkọ́mọ pàyàwó wọn. bẹ́ẹ̀ ni ó rí ngbọ́lá máa kí bàbá kan. a dúpẹ́ fún gbogbo ẹ̀yàn ọmọ káàárọ̀ jíire àníri jù báyìí lọ ní alẹ́ yìí ẹ tún máa darapọ̀ mọ́ wa ẹ múra o látẹ̀kọ́ láti gbogbo bíi next week saturday ọjọ́ saturday ẹ máa pàdé wa ní ọ̀ṣun rally mega rally lọ́sùn peaceful rally ni o ọ̀gá ti ń parọ́ mọ́ gọ́vnẹ̀ kó ní àmọ́wà gọ́vnẹ̀ sọ bẹ́ẹ̀ gbó gọ́vnẹ̀ sọ fún kíkẹ́ mọ́wà gọ́vnẹ̀ sì aṣọ kíkẹ́ mọ́wà sórí ilẹ̀ mo ti wà lọ́sùn láti 1985 ilé bíi mẹ́ẹ̀ẹ́dógún mọ́kọ́ lọ́sọ̀gbọ̀ nìkan gọ́vnẹ̀ sì aṣọ kíkẹ́ mọ́wà sọ rally lórí ilẹ̀ yorùbá kò sí gọ́vnẹ̀ tó tó bẹ́ẹ̀ tá a bá ti parí tọ́sọ̀ à ń lo èkìtì lọ́dọ̀ bàbá fáyemí ọmọ yorùbá tàtà ni à ń lọ kwara state gbogbo bẹ̀ láde ọmọ yorùbá tàtà mo fi ń dá ọgbọ ọmọ yorùbá lójú pé wàláyọ ọlọ́run ọmọ yorùbá tàtà ní fáyemí aṣíwájú rere ta lè tẹ̀lé ni níjọ́ tí wọ́n ti táwọn kan ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìbátan tákù yorùbá ni ṣe gbọ́ kí fáyemí sọ ṣe gbọ́ kí fáyemí tákù wa ni ẹ̀rẹ̀ mú fáyemí fáyemí èsè tẹ̀ lè tákù gbogbo yorùbá ní bẹ́lẹ̀ fáyemí gbogbo ẹni mo fi sọ ọ̀nkú mi fanikaode gbà fún ẹ kárí ọ̀n o sì jẹnu ẹsẹ mo dúpẹ́ gbogbo yorùbá pátápátá ẹsẹ o ah. èmi Sunday Igboho rè wọn ò kidnap mi ò sì jí ń gbé mo sì gbowó lọ́wọ́ olóṣèlú kankan àlàáfíà mo wà ọkọ̀ tí mo rà tí wọ́n gbé dé Prado yìí ìgbélónà ń tà ó ti mo ti rà á láti last year mo fẹ́ fi ṣe december ni olóṣèlú tó bá fún mi lówó tó bá lè jáde ìwọ olóṣèlú tó bá gbó fún mi pé kí n mọ̀ ṣe yorùbá nation tó. ìfẹ́